أعوذ الله السميع العليم من الشيطان الرجيم من عمده ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ما بعد بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من امري هارون اخي الذي يزكي واشرك في امري كي نصدقنا كثيرا من يلا بوجي في قال قد اوتيت سؤلك يا بسم الله الرحمن الرحيم يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر وليس البر بأن تأتي من البيوت من حضراتها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدون ان الله لا يحب المعتدين. نعم. بسم الله الرحمن الرحيم يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن فالبر من اتقى وأقري بيوتا أبوابها واتقوا الله لعلكم تفلحون وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تحسبوا إن الله لا يحب المحسنين náà <clears throat> adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo àwẹ̀ ọ̀lọ́lọ́nà oṣù mẹ́rin lálẹ́ yìí tó bá di ọ̀la yóò dà sí méjì àbẹ̀lọ́ ọlọ́mọdé àti ìdòkù tó tó di ọ̀la àwọn àyà tí a bá lọ àásòwò tó máa rẹ̀ díẹ̀ gbogbo ń bá lò ó lè mọ́jọ̀gbà ìfẹ́jú lọ ìwọ̀nba tí a bára wa lò ní ìjímọ̀ àti náà lásìkò ìjímọ̀ fún gbogbo fún wa. mẹ́rin a ti yanjú ẹ̀ lánàá. Bàbá wa ilé wọ́n dẹ̀ yọ àwọn ẹ̀kọ́ olówó orílẹ̀-èdè tó ń bẹ nínú ááyà yẹn wọ́n yọ jáde fún wa nínú nǹkan tí màá wá fi kún ìwọ gẹ́gẹ́ bí student of college jókòó dáadáa mọ́jẹ́ ní ọkọ̀ orílẹ̀ ìdìkan kó sùn ìwọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ọgbọ́dọ̀ máa máa dé ìjìra tẹ́ ẹ bá ti kọ déètì January February ní classroom ìwọ gan lè máa rántí kàlẹ́ sí pé uncle malam ẹ̀ tí ìkọlà náà rí pé today's date in Italy ìwọ gbóòtò balada kọ ọ̀nà malamu lòdì àyíbáni kọ déètì ìjìlá máa kọ déètì ìjìlá sínú olóògbé rẹ máa sọ di ọjọ́ mélòó ni Muharram pé twenty nine ni àbí thirty àti ní oṣù ìjírá kò ní jẹ́ twenty eight kò ní thirty one ìwọ náà ó wà fọ́ọ̀dì rẹ̀ fúnra rẹ̀ èmi máa ń mọ́nítọ̀ national mosaic committee pàápàá ti facebook page tọ́ba róṣù á mọ́nítọ̀ rẹ̀ tí wọ́n ọba èwo lọ́jọ́ 29 nine àmọ́ nínú rẹ̀ n'ụlọ ṣe tó rọrọ̀ lọ́nà nìkan òun láàbò máa wá máa oṣù fẹ́ni tó bá ma nǹkan tó ń ṣe torí bọ́lá ń fi ní yíya máa wà ètò lé nínú náà ṣe wáyà wàláhájù sórí oṣù ìlẹ́sẹ̀sù yẹ ìgbà tó bá pé méjìlá la máa yọ zàká kìí ṣe january february ìwọ̀n tó bá já sí pé mo mọ̀ máa yá wa kan gòlè ọjọ́ mẹ́wàá tó lóore lòun máa yọ ẹ̀ kìí ṣe sọ ọmọ ọjọ́ mẹ́wàá tó lóore jù ọmọ àwọn ọjọ́ mẹ́wàá nínú oṣù òfìjà táàmù àmúrapá fẹ́ ṣe iléyá ọjọ́ àràfà tí gbogbo ayé wá ń gbàràfà òun lórí nínú gbogbo ọjọ́ yẹn àárín ọjọ́ mẹ́wàá ọmọ adẹ̀rẹ́ tí wọ́n yọ yọ tiẹ̀ ní yọ tiẹ̀ ní yíyà máa náà lè wà láàájì ọlọ́run fi ájì rẹpìsẹ́ntì àwọn àjọsìn ní ìbá lo oṣù fún ni ìwọ́n tó ọ̀bá tí wá mọ́ nítọ̀ ìwé tẹ́sù ájì rẹ̀ ò ní lálàáfíà lọ́dọ̀ ọlọ́run àwẹ̀ rọ̀mọ̀bọ́ọ̀nà tó yà ìmọ̀lóṣù kẹsàn-án rọ̀mọ̀bọ́ọ̀nà èyí ọ̀nà ta rọ̀mọ̀bọ́ọ̀nà sẹ́pẹ̀mbà ò ní láwẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọmọ àkàwòsù yẹn kìí ṣe àwọn àfáà nìkan ìwọ tó ọjọ́ ọmọ ilé Muhammad alára tó tọ̀ nǹkan níláàdá ọmọ amánítọ̀ oṣù yẹn. nígbà tọ́lọ̀ wọn bá ọlá tó parí ọ̀rọ̀ ìwé fèsù kan ọlọ́run bọ́ síbi ọ̀rọ̀ mo jihad àwọn kan nínú àwọn wọ́n torí pé wọ́n ń wáyọ̀ mọ́ àwọn ọ̀tá ọlọ́wọ́ ara ń tí jihadu kó sí ni wọ́n wáyọ̀ kó jihadu lè kìtàl mo fẹ́ kọ́ farabalẹ̀ àfẹ́ ìbùrẹ̀ sábà sọ pé jihad kìí ṣe pé túmọ̀ jihadu nìkan ni ká máa ja ìbọn ká pààyàn ká máa jà láàrin ara wa ṣùgbọ́n ká jà mẹ́wàá bẹ́ẹ̀ ìyẹn ni jihadu lè kúta wà láì jihadu débẹ̀ ṣùgbọ́n ní májẹ̀mú ni àbábọ̀ àwọn ó ní kí ni ó májẹ̀mú kìí ṣe tẹ́lẹ̀ kan kẹ̀ máa ṣe bí tọ́ọ̀dù yọba máa dàlú yóò wà organize yóò ní àwọn olórí tí wọ́n give command ẹ̀ẹ́dẹ̀ ní kọjá ẹnu aláṣọ náà tàbí bẹ̀kẹ́ nìkan wá ibi ayé dé dúró ní kò sí sí àdìká máa jà mọ́ jihadi kákẹ̀ máa lọ yunifásitì àbọ̀ pé pẹ́lú sọ̀rọ̀ ni ọ́ ọlọ́ọ̀tì àwa náà ti lọ yunifásitì ká ní bàbá àlọ́ yóò lè bẹ̀rẹ̀ sí ẹgbólógbò fúlàwọn ọ̀lọ́ yunifásitì jihadi yunifásitì nìkan kọ́ ló kù jihadi tó kù pọ̀ gbó ní májẹ̀mú ni mùsùlùmí ò gbọ́dọ̀ máa ṣe bí tọ́ọ̀gì mùsùlùmí èdàlú ṣùgbọ́tọ̀ ọlọ́run wọ́n wá kó kíní wọ́n wá ká ọmọ ìyá ọlọ́sìn pa wọ́n

eléégún wọn bí eléégún dá kọ́ tọ́ọ̀tù ìjáàbò ẹlẹ́à débi pé eléégún ọ̀wà sí nìkan ọ fẹ́ sòkò dànù làbárọ̀ kà lọ́ òfin kò ní sórí ire irú irú eléégún òfin ọ̀wà sí ìjáàbò lójú ẹ̀yà wà ní ẹ̀yìn jíáàdì lásìkò sára wà yìí ẹ̀kọ́ níbi ká máa jà jíáàdì débi ká jà o tí kèfèrí bá ló kú bí bá gbé gbàǹkọ́ ó lè débi kátakátá pọ̀ ó lè le jù bá ń lọ ṣùgbọ́ lẹ́kùn kí mo ló ní tó ìfẹ̀lẹ̀ tọ́ọ̀gì mi jihadi kan lọ ṣe ọwá bí wàhálà òfẹ́fẹ́lẹ̀ tí ọmọ fọ́ ṣọ́ọ̀bù tí ọmọ dá wàhálà alẹ́ ṣùgbọ́n jihadi ní mọ́jẹ̀mú wà láìsọ̀ bá débẹ̀ tó wà mọ́ná gbọ́m débẹ̀ nínú mo fẹ́ kó o máa gbọ́ mi díẹ̀ tó fún

tó lé ụwa mo gbà ọkọ wà dùn òdodo ẹlòmí ọmọ ọ̀sọ̀ ẹlòmí ìfẹ́ gbọ́ òdodo wọn rántí wà àti tá a ṣe rédíò lọ́dún mélòó a lórí Yorùbá ìkan lórí ṣíùkù àwọn ìyá ọlọ́jà àwọn ń pè ánàfúnmọ́lá àwọn ṣe kan ó tán péré owó èlé ìbẹ̀ ọ̀pọ̀ kan náà ni àwọn wọ́n sì ń pè kí ni ìdàgbé eléyìí èyí tá a bá lásìkò ẹlòmíì fẹ́ ìdí wa ní whatsapp wà láìpẹ́ àmọ́ àdẹ̀dá ló nígbà yẹn pé tọ́lọ́ làwọn fẹ́ ṣe kì í mà láti ń ṣe jihadi alìjihadi bẹ̀rẹ̀ abẹ́ ni èyí a máa lo gègé la máa ń pè ní ten dawa àfọ́bùlá ìṣúná náà máa ń pè ten dawa kí náà máa ń pè nígbà tá a wà ní mo ń rojú ọjọ́ kan bẹ ààyè báyìí ọmọ ìyá wa kan wá bí yóò wà bá yín sọ̀rọ̀ nípa fẹ́ dá wa èmi ọ̀sìn ọmọ áṣì ara tó wúlò fún mi tí mo ṣe ń kọ̀wé tí mo ṣe ń kọ átíkù tí mo ń kọ nǹkan fún Islam fẹ́ ń dá wà tí mo gbọ́ nígbà tí mo wà secondary school ni wọ́n ṣe conference kan fún wa kí lè fa àbádé lọ tẹ̀ àbọ̀. nínú prógrámù tí wọ́n ṣe fún wa yẹn wọ́n wá ń sàlàyé báyìí bí ọmọ tó ń sọ yẹn bó o la ṣe lè fi báyìí kọ̀ọ̀kan kú bó o la ṣe lè kọ̀ọ̀kan fọ́nà rẹ̀ balẹ̀ dáadáa o á kọ̀ọ̀kan kíkọ̀ nǹkan yẹn wá tó sórí tìrìtì alákọ̀ọ́kọ́ àtàlẹ́ bóò la fi lè kọ̀wé fún Islam ìyẹn wà nínú tó jẹ́ àmì ọ̀ torí ti bá ń sọ nǹkan ní torí ti bá ń sọ nǹkan ní mo fẹ́ kó o di ẹ̀kọ́ mú bẹ̀ àwọn tó bá ní làákà ìrìnà ní wọ́n ò di nǹkan mú mo sọ fọ́ńdò ní pé I published my first book while in secondary school pẹ́ńdà wà tá a gbọ́ pé ó yẹ ká máa kọ̀wé ó yẹ ká kọ lẹ́tà sáwọn ìjọba ká máa kọ nǹkan sínú newspaper I've written some articles na publish ebe tí tribune publish wà bẹ̀ tí mo kọ nípa ọ̀rọ̀ kọ́sùrù during NYSC service tribune gbé bóò ni ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kọ́fà bóò lẹ ṣe lè sin lọ tẹ́ ẹ bá wà ní wáyé mo dẹ̀ kọ́ wọ́n dẹ̀ publish it àwọn magazine àwọn university articles ní pọ̀ bẹ́ẹ̀ sórí mi ń bẹ ó lè jẹ́ pé tó o fẹ́ ṣàlàyé ni pé bóò ló ti yẹ ká jẹun jù sórí tó bá ṣàlàyé báwo yẹn bá ti lè gbọ́ yé wàhálà òṣèlú lọ́dọ̀ lọ ìmí ń bẹ tọkẹ̀rẹ̀ ṣàlàyé ni pé bóò ló yẹ ká tọ́lẹ̀ dáwà náà jẹ́ ìmí ń bẹ bó ló ti yẹ ká ṣe sóbì wa ìmí ń bẹ bó ṣe jẹ́ àràmù ká máa ní girlfriend kọ́mọ ss2a àtọmọ ss1b ká máa ṣe boyfriend girlfriend ọmọ ss2a àtọmọ kí mo pè ss1b obìnrin ká máa ṣe boyfriend girlfriend káwá rò bá ti rí àwọn ọmọ òṣèlú ọmọ ẹ̀sìn ó rí pé tó bá jẹ́ pátíkù kan lọ kẹ̀kọ́ ọba lẹ̀mọ́ lórí ìbò làwọn olórí rẹ bá ní bá ah, ní wà láì látò mi lọ mi ò tún ṣe boyfriend girlfriend mọ̀ yóò apáṣẹ. mo lè kọ lẹ́tà sí president Tinubu pé president Tinubu ìgbà wo lè fi nǹkan máa dáa mo dẹ̀ lè sọ àwọn nǹkan tí mo rí kó di báyìí kó di báyìí kó di báyìí àlọ́ọ̀dà ah, kẹ́ẹ̀tún nǹkan ṣe tó lọ. mo lè kọ lẹ́tà sí gọ́ọ̀mù Ṣèyí Mákindé ń gbẹ̀rẹ́ pé jihadi bá ń sọ ọ̀la èébú lọ wọn ò ní ogún yẹn wọn ò ní ọwọ́n àwọn tí darí lépè èèyàn máa ń ṣàdúrà fáwọn adarí èèyàn wọ́n wọn lépè torí pé tó bá ta fún wọn yóò ta fún wọn náà. jihadi bìlẹ̀ ilmi ìyẹn pọ̀ dáadáa alìjihadi bìlẹ̀ mọ́n èèyàn máa lo owó láwàlá ìwọ́n mi tó tó kí n kọ́ mọ́sálásí kó tó bí one hundred láwọn mọ́sálásí táwọn ìlú ó kí n kọ́ nítorí ọlọ́ ọ̀kẹ́kẹ́ wàláì náà ni ó dùn kódà kọjá fífì mo lè ara mi wàláì very náà wá bí á dì mí ó nígbà kọ́ mọ́sálásí ni àwa tó wá ń jà sí màá nítorí kí wa ò pè dé àwa wá ń jà torí owó túnmọ̀ ọmọ owó òde olóòkú torí òde nìkáì torí jákà tí wọ́n yọ fún wa ń gbà táwẹ̀ bá parí torí àmì tó owó ọlọ́wọ́ fọ́nà mọ́ owó ọlọ́ọ̀dí ẹ̀kọ́ owó ọlọ́ọ̀dí orí ní ọmọ pé torí irú àwọn owó rádaràdà fẹ́nẹ̀rọ ọ̀dẹ́dẹ̀rà àwọn jà sí máa àwọn olú aláwọn ẹnìkan wá ń jà símọ́ ìmáàmù ọjà símọ́ àbínú ó tún wá jẹ́mọ́ àbínú ó tún wá ń lé gẹ́fẹ̀ ní kí lápẹẹrẹ alimoyim tó rẹ tó bá fẹ́ wọ àlìjánná yóò máa ṣe àlìjíájú bèlèmáì àlìjíájú bèlèmáì èèyàn máa gbìyànjú pẹ̀lú owó ẹ̀ ìwọ́tọ̀ wá sí ìdìbì lọ ní à ibi táàtì ọ̀bọ̀ yáwó àwúlò rẹ̀ abrahamu ní ismaila mọ́sálásí àdúgbò orí tọ́lá ní ẹ̀mú pẹtrol wà wà lẹ́ẹ̀mọ́ pàrọ̀ sọ ọmọ fowó lẹ̀ máa wo o lè fowó ra sámúlù two hundred naira tó jẹ o lè fowó ra ọ̀làndíà lùdò o lè fowó ra bọ́ksà o lè fowó ra bàtà páàmù three thousand seven hundred ọ̀wá lè fi two hundred ìpínlẹ̀ owó bẹ̀tú ọba ní mílíọ̀nù lọ́wọ́ àwọn òkú lọ́ọ̀yà èèyàn máa ń ṣe jihad pẹ̀lú owó alìjihadu fi náà àfà èèyàn máa fẹ̀mí ẹ̀lẹ́ tí ó kù sójú ọ̀nà ọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wà ni wọ́n kọ́ sí àlẹ́bí náà kọ́ sí ولا تعتدوا lẹ́yìn wá náà yẹn tán ní ẹsẹ̀ ìgbìyànjú ẹ̀jàgbọ́n sójú ọ̀nà ọlọ́run ẹgbógun sí wọn ẹ̀fẹ́ ní fáyà fáyà ní ẹ̀bá kéèkéé ní jihad ní jihad gbogbo jihad lọ́wọ́ àwọn Quran àgbọ́dọ̀ tú mọ́pà ń jà eléyìí ẹ jà ní ẹ fọ̀rọ̀ ayín létí ẹ sàrà ayín ládàá lórí ẹ tàrà ayín rọ́bà tó bá wà láti kéèkéé ẹ̀yọ̀rọ̀ ayín bọ̀ ẹ̀yọ̀rọ̀ ayín bọ̀ bọ́bá ṣe wá ní ọlọ́run ní àlẹ́bí ilẹ̀ lùkọ́ ti wù mẹ́fọ̀ àwọn tí wọ́n ń tó gómìnà yìí mùsùlùmí àwọn tí wọ́n ń àwọn tí wọ́n sọ pé ẹ ní rí tọ́lọ́run jẹ àwọn fẹ́ kẹ́ ẹ wọ dáàmà tó rẹ́ni tó bá ń gbógun ti wà ìtọ́ńdọ́gbọ́n sọ ni wípé òun fẹ́ káwọ dáàmà ilé ẹ̀sẹ̀ láwọn ọ̀tọ́ ọlọ́run wọ́n ní àwọn abẹ́rẹ̀ pẹ́ta ní ìjọ òòlùwà ẹlẹ́bọ ọ̀tá ọlọ́run olùdíkan

èmi ń fọmọ ọba ọlọ́run ọmọ akínilé ọmọ yorùbá mo jẹ́ mùsùlùmí ẹrú ọlọ́run ọmọ ádámà àwọn tó ní yorùbá nation oòdùá nation ṣíríkù wọn fẹ́ sọ nítorí olórí ibi nígbà tó bá wá gba oòdùá nation kan yóò wá fún pé ìbàdàn ni wọ́n ẹ̀gbá lòun ìjẹ̀bú lòun àkúrẹ́ làwọn èkìtì làwọn ifẹ̀ làwọn iléṣà làwọn ẹ̀yin ò ní ọ̀wà burúkú ẹ̀wà tó máa para yín lọ mùsùlùmí èèmọ́ pèsè lọ síbi ẹ̀yà ẹ̀yà ọmọ ádámọ̀ kúlù kúnlà ádámọ̀ ọmọ ádámọ̀ làwa àìsàn ìgbà ọlọ́wọ́ ní ẹ̀rọ àwọn ọ̀tá ọlọ́run àwọn tí ọ̀fẹ́ kẹ́ wà àwọn tí wọ́n ń tó tó kì í wọ́n kọ́ tòlò ìfẹ́ bí kọ O rí fẹ́lẹ̀ ìdí àwọn náà fa wàhálà mùsùlùmí we are peaceful set of people àwọn ọmọ wa gọ́ alábẹ́rẹ́ wọ́n mọ̀ wá fẹ́ atẹ́gùn wọ́n gọ́ alábẹ́rẹ́ wọ́n fẹ́ atẹ́gùn sí wọ́n gọ́ alábẹ́rẹ́ wọ́n fẹ́ atẹ́gùn sí ọlọ́run ní àmì wọ́n fẹ́ àwọn tí wọ́n ń pa yín ẹ̀yìn náà rí ta lé èkó ṣùgbọ́n o wà láàfá áńsà ìròyìn ọlọ́ni ẹ̀mọ́ kọjá àlà àwọn èèyàn wá bá yín wọ́n mú ọfà wọ́n mú dání wọ́n tún pa yín ẹ̀yìn wá lọ ọ̀dọ̀ wọn máa ń gbọ́ mi ẹ̀kọ́ weapons of mass destruction ìwé ìbáwọ̀ ọ̀tá ọlọ́wọ́ bá ń ṣe báwọn ìṣẹ̀lẹ̀ ní Gaza ní Palestine báwọn ìjọba àgbáyé alábòsí lọ́dẹ̀ dákẹ́ àfàwọn díẹ̀ díẹ̀ lọ sọ̀rọ̀. ara pé wà látàtàdú nínú Islam gbogbo jihadi tá a bá ń ṣe ara ń tẹ̀ fi ní kọjá àlà alákọ̀ọ́kọ́ ẹ mọ́ pa ọmọ èké kan kò sùn ọlọ́run wá láàpá àtàdúró ìrìnà ọ̀rọ̀ aláyọ̀ ìgbó orí ọ̀rọ̀ kẹsì. ara pé ẹ mọ́ kọjá àlà nǹkan bíi mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà méje ló kó sínú jáàmù tó kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ tẹ́ bá ń bá wọn ọ̀tá jà ẹ mọ́ pa àwọn ọmọ kéékèèké tẹ́ ẹ bá ti ń pa ọmọ kéékèèké ẹ kọjá àlà olórí ibú ni ní ẹjì àlọ́dọ̀ ọlọ́ yáàdì èso ọmọ èké wá wo bí àwọn Ísírẹ́lì ti ń pa ọmọ èké ní Gaza ní Palẹ́sìn wà gbóná fún wọn àwọn ará Gaza lè má lágbára láyé ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run wọn máa dá lágbára mùsùlùmí ọ̀gbọ́dọ̀ rúdà sí Ísírẹ́lì Amẹ́ríkà ìsìláàmù nípa ọba pọ̀ méèké òfìkọ̀dáàlà ẹlẹ́kejì ẹ gbọ́dọ̀ jó nǹkan oko ná ẹ̀ ń jago ẹkẹ̀ ju bọ́ǹbù sínú fáàmù wọn tí ẹgbẹ́kejì ọ̀pá àwọn tó kù ẹgbẹ́kejì ọ̀pá wọn kù ẹ gbọ́dọ̀ fún oko tó ń bá mi lọ bàbá arúgbó màmá arúgbó tí ọ̀jagun fún àbárí bàbá arúgbó àbọ́ méèké tó wọn náà gbé bàdá ní apá rí bàbá arúgbó lòun náà bá mú sí aga àjọ ìlú apá bàbá arúgbó tí ọ̀yà tó fún ẹ̀ pàtẹ́ ẹ bá pa ẹ̀dánà wọn jù lọ ilé ìjọsìn alkenifa chọ́ọ̀tì ẹ fún ná ìní mo fẹ́ sọ fáwọn èèyàn pé wàhálà o ò lè lẹ́ni tó fẹ́ ṣe jihadi fún Islam kọ́ máa jó chọ́ọ̀chì náà wọn ò ní ajó chọ́ọ̀chì náà àwọn kírísítẹ́nì náà kórìíra mọ́sálásí àwọn sì náà ń fariwo dí a lọ́wọ́ àwọn ni wọ́n láwọn ń pèsè òru àwọn ń ṣàìsàn lẹ́yìn káwọ̀ ògbó ẹ̀rọ kákìsà ìwà ráká méjì kolo òkè mọ́gírì ráká méjì àsùnbà ráká méjì kolo òkè gbogbo olùkú jẹ́jẹ́ nínú ìlànà àyàtọ̀ fi rí jù ọlọ́run ni wà máa bá tàbí alẹ́ ẹ̀gbọ́dọ̀ kọjá àlà tẹ́ ẹ bá túnlẹ̀ ní jagun ẹ̀ ń pa àwọn tí wọ́n ń pa yín ẹ̀ ń bá wọn tí wọ́n ń bá yín jà ẹ̀ ń bá wọn jagun wà láà bá tàbí ẹ má kọjá ibi ọlọ́run ọba tòun ní afọ́ alára rẹ̀ náà ni wípé wà láà bá bíríkì káàdì ìmọ̀ náà yìí ẹ kọjá àlà pẹ̀lú kẹ́ lọ ọkọ̀ máa mi dáadáa o àwọn nǹkan jẹ́ àrámò àwọn nǹkan lọ ní ẹ má ṣe kẹ́ ṣe àwọn nǹkan lọ ní kẹ́ má ṣe kẹ́ bí irú nǹkan wo máa gbọ́ mi o ẹlẹ́ǹda jihad àwọn ọmọ obìnrin olóbìn tí wọ́n pupa dáadáa àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kóyàn àbáwọn ìyàwó wọn lẹ́bá ń bá wọn sáábá àwọn obìnrin olóbìn lẹ́bá ń bá wọn ṣe ìsìnà lọ jihad kọ́lẹ̀ ń ṣe àwọn Boko Haram ti Nàìjíríà fún ọba wo sọ́sẹ̀lẹ̀ sí orí nínú àwọn ọmọ obìnrin tálẹ́sì àwọn kan lóyún àwọn kan ti bímọ ìbéèrè sẹ́ni tó ń ja jihadi ṣé yọ ọmọ abóbìnrin sùn èyí ṣe jihadi jihadi tẹ bá máa wọ ọmọ ọlọ́mọ tẹ̀ ń wo wọn láta tẹ̀ ń láwọn tuntun lẹ bá ń kó ogun àwọn ọmọ ọlọ́mọ ó ń sì ní olórí ìdúró nínú jihadi wà láfáàsà bí bírísì káàbì mọ̀náyí àwọn nǹkan sọ́lọ̀ ọba àlejò ọlá kọ̀ ẹ mọ́débẹ̀ abẹ́ wá ń ṣe jáàzì lọ pé àbọ̀ wa rí sẹ́kẹ̀ àwọn kírísẹ́lì yìí wọ́n rà kọ́ ní àwọn onífẹ̀ẹ́sẹ̀ àwọn alẹ́ ọyẹjá pàjẹjá tó ń túyà sára jáàzì náà lèyìn lẹ́bá ń jáde lẹ́bá ń kọ́ lé olóyè ṣùgbọ́n tẹ́ ẹ bá parí jáàzì tọ́lọ ní ẹrú ìrìn àwọn ọ̀tá wọ́n wá sálọ gbogbo ń tẹ́ ẹ bá kó à ń pè ní gọ̀ọ́ní mọ́tò kí mọ́lá ń pè ó ti dàlálì ẹ̀yin mùsùlùmí adarí yín tó kò nílò ojú ogun àtẹ̀yìntẹ́ ẹjọ́ lọ jagun ẹjọ́ wa pẹ̀ ọdọ̀ mi kódà àwọn obìnrin tẹ́ ẹ bá kó lẹ́rú ẹlẹ́ fẹ́ wọn ṣùgbọ́n sí kò fẹ́ ń ja jihadi lọ́wọ́ tí jihadi lè parí ẹ gbọ́dọ̀ máa fi lórí ẹ gbọ́dọ̀ máa jalè ọ̀gbọ́dọ̀ máa bóbi olóbi nìkan ẹ̀ ń kọjá ẹnu àlà ọgbọ òun ni. mo rò o gbogbo oru àwọn nǹkan yìí a gbọ́dọ̀ sọ ara ẹ̀ náà ni ayawa làkàyàwá lẹ́fẹ̀ẹ́ ìmọ̀síláhà ọ̀pá ẹran ẹran àwọn tí ẹ lọ ń bá jà láì ní pàǹfà nìkan kò tàhàríkù àṣìjáà tàhàríkù àṣìjáà ẹ gbọ́dọ̀ mú àwọn igi kẹwàá bọ́ọ̀nù ẹ̀ dáhùn àwọn igi tí wọ́n fi máa rí ó palamùsùmáà Torí àwọn nǹkan yẹn, fara rẹ̀ balẹ̀ pé o ti rí wọ́n sọ ìfún torí ìjọ tí ọba níbi àlàyé ló ti yọ láti ọ̀nà. Àfáàlẹ́ gbọ́dọ̀ fi sàárì ìkùnà ṣùgbà ẹ̀ fún àwọn ohun wa. Àbáwọn bí wọn, àbáwọn nǹkan tí wọ́n gbé àbí ìṣòro mọ́sílì kan fẹ́. Bákan náà, kọ́kúlù ní sáà ẹ̀ pa àwọn obìnrin O rí pé bọ́lọ̀ ń ṣe dóbìnrin dè àwọn ìṣẹ́tọ̀ kì í ṣùgbọ́n náà yọ àdá yọ náà balẹ̀ ṣùgbọ́n tí gbé pa o tẹ́ ẹ bá ti pa obìnrin ẹgbẹ́ pírẹ́sì ọ̀tán náà mi látara obìnrin kan ọmọ wa mílíọ̀n lè wáyé ilé bá wá pa ogun wọn sá lójú ogun lẹ́yìn ogun ọmọ sí ẹ̀dọ̀ ọlọ́run àrùn àní ẹ má kọjá ẹnu àlà ọlọ́run fẹ́ ara ń tẹ́ ẹ tún lè fi kọjá àlà òun ni kẹ́ ẹ máa jí àlèfáìkù áwìlẹ̀kọ̀ ní mọ̀ mo fẹ́ kọ́ ọgbọ́ àrùn ti wùdé àlèfáìkù sọ ọgbọ́ rí àlèfáìkù lára dìbò bá wọ́n ọba fẹ́ kẹ́kọ̀ọ́ àlùkò ní mọ̀ nǹkan méjì ni ló yàtọ̀ síra wọn. fáìwù òun ni bá a bá fẹ́ bá àwọn ọ̀tá jà ọlọ́run wá ju ìbẹ̀rù wa sí wọn lẹ́mìí wọ́n ti wá sá lọ fún wa ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún ànàbí àtàwọn sàádé àwọn kèfèrí máa ń bẹ̀rù wọn gbèmí àti yín lónìí pé àtòrí pé mọ́ni Wa ní problem kọ́lọ́run kò ní gbé wa kèfèrí máa ń sá fáwọn ó lè fẹlẹ̀ kọjá pé a kind of booty tá a kò sí dà àpààyàn ọlọ́ọ̀kẹ̀rọ àwọn ọ̀tá salọ bá sá lọ wọ́n dàbí bojú kí àwọn ilẹ̀ ó di tàwa mùsùlùmí gẹ̀ẹ́nì mọ̀ lè pé wọ́n pa wá àwa náà pa ìbáwa la ní ọba bá a ti wá ní ọba àwọn nǹkan ti bó ṣe fi ń bá a kó yẹn ó ti ti wa ìwọ wá ń dánwó máa ń lọ kó bí àpàlẹ́ nínú bá a kó iPhone kan bẹ̀bẹ̀ Farida orí ìlú kan mẹ́ta wọ́n jókòó papọ̀ ẹgbẹ̀lẹ̀ ẹgbẹ̀lẹ̀ wọ́n wá lọ jí iPhone wà ń bẹ̀ ọwọ́ àwọ̀ bí ah, iPhone wà láì 2.7 million bóyá mẹ́wàá rú la wá làwa ṣe kéde o làwa làwa wọ́n nìkan wá lọ ṣe. àbáwọn kan tọ́lọ́ ọdún wa mùsùlùmí táyà rẹ̀ wá yọ mẹ́jọ lọ́nu táyà arapọ̀ ọjọ́ ẹnu àlá ọlọ́run ọlọ́run ọjà kọjá ẹnu àlá rẹ̀ ọlọ́run tàbí dájúdájú ọlọ́run ẹnu àlá ọlọ́run á ní wọ́n tún tù ká ara dúró ní àyà àwọn nàìjíríà yẹn lónìí bìyí The rahman nígbà tó bá di mọ́ndé a máa wá tẹ̀síwájú ọlọ́run tí ẹnu kí ṣe nínú àyà bàbá wa ṣe àlàálámà Muhammad bọ́nà sọ́lẹ̀ àlọ́gbẹ̀lẹ́ wọ́n lára àǹfààní sáàrí dìbò nínú ààyè ẹ̀yọ̀kan wọ́n láǹfààní yẹn pọ̀ ẹjá wo méjì mẹ́ta mẹ́rin àti ìtọ́lọ̀ bá ní kálù ìwọ̀nba ń tá rárá wù lórí ìrìn tọ́lọ̀ bá ní ọlá ó fún wa ní ọ̀rọ̀ rẹ̀. akwa ní ní fàwá ìdìlà ayà wùjúbùl pìtàl ọ̀ranyàn tájà tó jú ọ̀nà ọlọ́run tó ti yé wọ́n ní ọ̀ranyàn pé títọ́ ọlọ́run bá délẹ̀ mùsùlùmí máa sá kọrọ àbí òde bá pẹ̀lú àwọn tàhírímù lè ìṣẹ̀dá àpá àlàlùfà ní mẹ́ta náà ń rí àgbé babalára ẹni pé àgbọ̀dọ̀ máa kọjá ẹnu àlà sí kéde ìbá àjẹ́ kéde oríkẹ́lì mùsùlùmí mẹ́wàá lẹ́wà ní kèbèrí kan wá wà bẹ̀rẹ̀ kèbèrí yẹn wá fọ́ ọ létílẹ̀ ọwọ ọ máa gbé sábà bí àmì àwa èèyàn gbọ́ létí rẹ̀ kan ọ̀gbọ́dọ̀ bá ti ẹ̀fẹ́ dá ti ẹ̀ padà ẹyọ kan ìwọ náà gbà tó bá jẹ́ kó gbọ́ ní seventy ní seventy one fọ́ọ̀sì tó fi gbọ́ pa ọkẹ́ gbọ́wọ́ òkè díẹ̀ wá gbé gbogbo pa ó ti kọjá ẹnu àlọ́ ọlọ́pàá ó ti kọjá ẹnu àlọ́ àgbọ̀dọ̀ máa kọjá ẹnu àlà wàhálà ni mùsùlùmí lè bá bí àwùlà tó bá fi wá ní kọ ọmọ kọjá ẹnu àlà lọ́dọ̀ èdè àà ọ̀dọ̀ mùsùlùmí lọ́wọ́ alágbára jù ọ̀dọ̀ alágbára jù ọ̀dọ̀ mùsùlùmí ìlú àgbọ̀dọ̀ kọjá ẹnu àlà tó fi fọ́ ọmọ kọjá ẹnu àlà èyí ó à ń fi ìrìnlẹ̀ pé ọlọ́run máa ń àwọn nǹkan kan kìí bẹ́ẹ̀ àwọn nǹkan ó ní iná lọ aláàlú tí kò lè wà tàbí ọlọ́run nífẹ́ àwọn tí kọjá ẹnu àlà àti àwọn tí ọba kọjá ẹnu àlà ọlọ́run nífẹ̀ẹ́ wọn.